إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد الحمد لله ومن الناس من يجادل الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله adúpẹ́ fún ọlọ́run alhamdulillah iléyà special program lórí ìkànnì ahmed ninety four point three fm tọdún ní ọlọ́run tún ní ó ṣojú wa alhamdulillahi rabbil alamin ọlọ́run adúpẹ́ o láti ìjẹ ọdún tó lọ tá a ti tàta kúnfẹ̀ pé ó tún di lọ́dún yìí nínú àánú ọlọ́run ó sì tún sọ wá dọdún yìí alhamdulilayi rabbil alamin ọlọ́run adúpẹ́ fún ọ o iléyà special program ó ń lètò yìí lórí ìkànnì amond ninety four point three fm ẹ̀yin náà lọ́ọ́ mọ́ gbójú ayọ̀ wò wá lórí ìkànnì facebook ẹ tẹ̀ síbẹ̀ amond ninety four point three fm ẹ tẹ̀ síbẹ̀ yóò gbé wá àbí kẹ́ ẹ lọ join wa ní amúbíẹ̀yà live ẹ lọ join wa question and answer lórí ọ̀rọ̀ léyà sọ òun náà látúngbédé àwọn onímọ̀ sheikh <laughs> suleiman muhammad al-awwal amúbíẹ̀yà onímọ̀ a scholar by standard a scholar by the faculty of intellectualism and knowledge ọlọ́run bá àlékè ọlá àbíọ́ ọ̀wọ́ láàdánìkàsí rẹ dákun ọlọ́run bá ní fẹ̀mí ṣéèkì lẹ́ o ọlọ́run bá àlékè ọlá mọ̀ mú wọn kánjú kánjú ọlọ́run bá àbíọ́ wọlá pé ọlọ́ba tí mọ́ dára ara rẹ ìsì ń bẹ lọ́wọ́ ẹ̀ ìdàkejì náà ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá bì wọ́n fi ṣe wọ́n fi láwa lójú báyìí o wọlé àti tóbi rẹ ọlọ́run àwọn nìkan kọ́ ni wọ́n wà ń bí àjọmọ́ tara àlebo tábà ti ní ṣe ọlọ́run yá wọ́n sọ pé ó ti yá náà nù mr farmer wọ́n ní ìṣó ń bẹ̀ abiolóhùn bá àlékè ọlákójọ kó bá lọ́ra ẹ̀mí wọn. sheikh mbembi àwọn àwòrìṣàṣà náà àwọn àfáà tó jẹ́ pé tẹ́ bá ti rí sheikh ẹ̀ rí wọn àwọn àfáà ìfẹ́ sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú èdè yorùbá wọ́n ní àwọn àfáà tó múnádóko wọ́n ní àwọn yorùbá yẹn fẹ́ jọ bí àbùkù ṣùgbọ́n nítumọ̀ pé àwọn ẹ̀hàn àfáà ìtumọ̀ yẹn pé àfáà tó yanjú nìyẹn tí kéwò dàrú mọ́ lọ́wọ́ wọ́n ń bẹ pẹ̀lú wọn abẹ́ ọlọ́run bá àríkè ọlá kó jọ kó pẹ̀lú sheikh iléyà special program prince abdulrahman bello mr farmer òun ló kọ́ mi ìkọ́ mi farmer and i love you ever ẹ wá mọ́ gbàgbé pé kì ṣe ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ la wá sọ bí o ọ̀rọ̀ léyà òun sheikh náà sì ń bẹ ní ìjókòó sheikh ẹ dákun ẹ bá ní sálámù sára àwọn ará ilé kan lè mọ̀ pé ẹ̀ ń bẹ pẹ̀lú wa. عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته شيخ عبد الرزاق إباني سلام وسلام على علي إجام على علي موكو أقول شيخ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀rí agbọ́n ni ètò yìí Eh, iléeṣẹ́ wa BAM Nigeria Limited òun náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ eh, àwa náà ń dúró wípé níwọ̀nba táwa náà ní ká fi dá sí tọ́lọ́hún pé káà náà rí àlìjánnà rà láti ibi ibi abiyọlọ́wọ́n bá àlékè ọlá kójọ iléeṣẹ́ náà kọ́lọ́ mọ́jì òjò náà eh, àwa tá ń tukọ̀ rẹ̀ náà abiyọlọ́wọ́n bá àlékè ọlá bá a fi àlùbáríkà eléyìí tí ó pọ̀ sí i ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn ẹ sáré fi studio line lẹ̀ torí pé a studio fún yín láti pè wọlé láti béèrè béèrè yín zero seven zero four seven zero mẹ́ta nine four three ẹjẹ́ ìpínlẹ̀ kan sí zero seven zero forty seven zero mẹ́ta nine four three àbí zero nine zero one márùn ní ẹ̀tẹ̀ nine four three lẹ́ẹ̀kan sí zero nine zero one márùn nine four three àwọn nọ́mbà yẹn ni ẹ fi máa pè wọlé ṣùgbọ́n before that ẹ jẹ́ ká sáré lọ sí ojú ọjà engineer ẹ jẹ́ ń sáré polówó nǹkan tí báàmù náà gbé wá. يذيقه يوم القيامة عذابا Nígbà oṣù keje July àtọ́sù kẹjọ August twenty oṣù kẹsàn-án September nínú ọdún tá a wà yìí twenty twenty six. Àjọ lọ dìjọ sẹ́nu pẹ̀lú Prince Abdulrahman Bello Mr. Farmer pẹ̀lú ògùn ọlọ́run nínú iléeṣẹ́ wa Bam Travels and Tours. Bẹ́ẹ̀ni iṣẹ́ ajé àti múra ó ti kú òní gbẹ̀fẹ́. Tolúyà Adẹ́ni máa mọ́ta máa ṣèrànù nù. rárá o bam travels and tours. àwọn ilé iṣẹ́ kan tí wọ́n ń rí sí kíkó ni lọ sí hajj àti umrah. káàsì ṣe ṣe àṣẹ pé lọ́nà tó bàtọ̀ lọ́run tó ń tu sunna nẹ́bùrù. àwọn fàṣìkò yìí kéde fún wa pé umrah july àdìjọ lọ ní pẹ̀lú three point two million naira péré. bẹ́ẹ̀ ni wọ́n bá ní tòwó lọ sókè òkun láti kàwé láwọn orílẹ̀-èdè bíi Canada UK Singapore Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. hajj twenty twenty seven ẹ̀yin náà lè máa sanwó sí iléeṣẹ́ wọn. díẹ̀ díẹ̀ ẹ pè nọ́mbà yìí zero nine zero six four two two one three four four one lẹ́ẹ̀kan sí zero nine zero six four two one three four four one bí ẹ̀ka sílé iṣẹ́ wọn bishop a seventeen new shopping complex behind gasab filling station free cinema junction dùgbẹ̀ ìbàdàn bam travels and tours your trusted partner in travel. أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم nígbà tá a ti mọ̀ kókòwò ní sọ ní dọ̀gá ìyẹn ló jẹ́ léṣẹ́ banfan prosipu dédokòwò kalẹ̀ nídìí iṣẹ́ àgbẹ̀. investment owó tó kéré jù tẹ́ lè fi dókòwò. pẹ̀lú banfan frozen food ó ní two million naira péré bẹ́ẹ̀ ẹ sì mọ rere ìdá ọgbọ̀n lọ́dọọdún. kọ́dún tí tò yípo láti máa gbèrè investment yín ní fifty fifty percent lóṣù mẹ́fà mẹ́fà. ọ̀nà tá a lè gbàgbé investment wa kalẹ̀ ọ̀nà tó gbàgbó fi ọlọ́run ni pẹ̀lú ìtìjọba orílẹ̀-èdè. sálàyé six four two one three four four one àbí kẹ̀kẹ́ sí wọn ní shop a seventeen new shopping complex yenga south police station queen cinema junction dùgbẹ̀ ìbàdàn bam bam frozen foods home of protein. أيها الناس اتقوا ربكم ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ láti iléeṣẹ́ bam farm frozen foods BAM Nigeria Limited ẹ̀rí pé nǹkan mẹ́ta là ń ṣe níbẹ̀ àwọn náà ni wọ́n so nígbọ̀wọ́ ètò yìí pé kí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá kó tàn ká orílẹ̀ bákan náà abẹ́ ọlọ́run ọba àlekè ọlá àwọn àáfàá àtọ́lọ́run fi ṣe ìgbọ́nu pé kí òdodo kó mọ̀ tán lórílẹ̀ ọlọ́run ọba àbíọ́ o àdánwò tí máa bá àáfàá tí wọ́n fi máa fi tí ò lẹ́tọ̀ọ́ lọ àáfàá ọlọ́run ọba àmọ́jù bá wọn láéláé àtàyé àdàlọ́kẹ́ àmọ́ fúnra ara rẹ̀ ọláàjọ kan sórí ọlọ́run. sheikh suleiman muhammed awal amúbíẹ̀yà bàbá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn onímọ̀ nínú àwọn onímọ̀ tó yanjú lórílẹ̀‐èdè nàìjíríà òní wọ́n jẹ́ àwọn ìbéèrè ó ti kúnlẹ̀ sheikh àwọn èèyàn ti fọ ìbéèrè sọ́wọ́ kó tiẹ̀ tó di pa sí ojú òpó sílẹ̀ ṣùgbọ́n nínú ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ tì síwájú òun náà ni tí ẹni yìí family house pé gbogbo fámìlì ti gbà pé bàbá wa ti kú lóòótọ́ o ìyá wa ti ṣaláìsí ṣùgbọ́n ìgbà tí bàbá wa ń bẹ láyé wọn lè mọ̀ pẹ̀ràn ọdún so ó ti wọn ọdún náà ló tún wá dé ìsìn àwa náà ti wá sọ di custom pé gbogbo wa ká dáwó jọ á bìlì ara wa á taxi ara wa pé á dáwó jọ o á rẹ̀ràn ọdún ẹ̀ràn ọdún yìí a fi sọ rí bàbá wa tó ti kú so à ń pa lọ́dọ̀ ọdún ṣé wọ́n ní ká ṣe báyìí ìjẹ́ ó bá súnmọ́ ànábì sàlámù. alhamdulilayi summa salatu على رسول الله فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته خير الهدي هدي نبينا صلى الله عليه وسلم tí a bá ní ojú ọ̀nà kan ní téèyàn tọ̀ tọ́kàn rí ó sì balẹ̀ wípé òun rojú rẹ̀ lọ́wọ́ bá láti bẹ̀ òun lójú ọ̀nà tí ànábì bá tọ̀ ànábì sallallahu alaihi wasallam kò pẹ́ ẹran léyà fọba àdẹ́dà kọ́ wa jẹ́ pé ó fi sọrí àwọn òkú rẹ̀ tí wọn ò sì mọ́ istiqlalan kọ́ dàpà fókù kò sí ọlọ́run sí bẹ́ẹ̀. Mm. Mm. ànábì sọlọ ọsọlám ọpẹran fáwọn tí ò sì mọ nínú àwọn ẹbí rẹ̀ mm. ṣùgbọ́n ó tì wọ́n bọnú àníyàn tiẹ̀ náà ni wọn rọdà mọ ń pẹran léyà ìfún ọ fẹmi àtàrà ilé mi ara ilé rẹ̀ kún àti ń bẹ láyé inú ó kún àti ó sì láyé inú tí bàbá wa ọba wa sì máa bí ìyàwó òsì mọ abọ́gà wa bá àfa wa káwà tá a wá wà láyé ká má pẹran ká máa dá pẹran fún wọn kì í ṣe ojú ọ̀nà tí ànábì tọ̀ sallallahu alaihi wasallam ojú ọ̀nà rẹ̀ ò ní wípé alàyè ọ̀pẹ̀rẹ̀ fúnra rẹ̀ níbo làwa máa pẹ̀rẹ̀ fẹ́ni tí ó bà sí ma a mm. máa ń pẹ̀rẹ̀ fẹ́ni mm-hmm. story mi ti ń bẹ ní ìdí àpẹ́ o mm. mo yọ́ lẹ́nu dúkìá mi ẹ̀ẹ́dógún rẹ o ìyíntẹ́ bá ti níbẹ̀ lọ́dọọdún ẹ máa bá ń fi paléyà ẹ wá máa fáwọn tí ọ̀bà rí iléyà pa eléyìí yàtọ̀ mm. sọ́kọ̀ jẹ́rìí àtòkù fi ilẹ̀ tó fẹ́ kí wọ́n mọ bóòmù sí dáadáa kan ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní kéèyàn fẹ́ pẹran fún rẹ̀ kó wá ní bàbá dẹ́dà mọ́ pa ẹran yìí fúnra mi àti fún àwọn ará ilé mi bàbá èèyàn ti wà ń bẹ wọ́n wà láyé òsì láyé o wọ́n ti wà ń bẹ ìyá èèyàn ti wà ń bẹ wọ́n láyé òsì láyé o eléyìí lójú ọ̀nà tí wọ́n sọ sáà nìkan ni o tọ̀tọ̀ hmm. ìbéèrè wa wá hmm. ṣùgbọ́n ẹran tí wọ́n ń pa yìí tí wọ́n sọ pé bàbá wọn là ń pa fún yìí tòótọ́ kò ṣe ojú ọ̀nà tí wọ́n sọ sáà nìkan nìyẹn ìdí alẹ́ làmọ́lẹ̀ ká sọ wípé ó rárá dání bídíà ni wọ́n ń ṣe hmm. ariwo àwọn mímọ̀ tí a ní ká sùúrù hmm. torípé náà àwọn àgbààgbà fa hanabila hmm. ara wọn ti hàn pé pé bí ò tiẹ̀ bọ̀ sílé yámá ebi yóò padà di sọ́dákọ̀ ká sì lọ mú lọ́wọ́ gbogbo ń tàǹfààní rẹ̀ bá ti máa sàn ládàá rẹ̀ yàtọ̀ sí mọ̀ dàníyà bí ń dàníyà bẹ́ẹ̀ yọ̀ ọ̀nà nìyẹn lórí rẹ̀ yọ̀ mọ̀ gbalada. gbogbo ń tàǹfààní ẹ̀ bá ti máa sàn. èèyàn dáko ṣé bí n ti ń rẹ̀ ni pé kọ́yọ̀ ọmọ òun jẹ́ kẹyì ọmọ jẹ ọ̀gẹ̀dẹ̀ tó bá pọ́n lóko ọwọ́ àtútorí ẹ̀ lọ rà bán ṣùgbọ́n tó bá ti lọ lọ́tà ọ̀rọ̀ ń gbàtọ́ ìrísí tó ti rẹ̀ yọ ọmọ bọ̀ lé padà ó ṣe ọlọ́run tó wá sọ fún wa pé gbogbo ń tẹ́lẹ̀ kó bá tó jẹ́ ń bẹ̀ látàlẹ́ mọ́júmọ́ gbogbo èrò èrò àbọ̀ náà ti á pẹ́ǹtà lóru sí láti jókòó kọ̀ lánìyàn rẹ̀ kọ́lọ̀kọ̀ tó wọ́n jókòó bẹ́ẹ̀ yóò tún máa gbalada hmm. ló fi jẹ́ pé gbogbo ń tẹ̀yìn balẹ̀ bá máa ń sàn kìí ṣe dandan kẹ́ni tó ní ó fi àníyàn sí ọlọ́run tà á fún nípa pé ọ̀bọ ń kẹ̀lé mi kì í sí ra hmm. lọ́dọ̀ mi a jẹ́ wípé sọ́dọ̀kọ̀ ni wọ́n máa jẹ́ ṣùgbọ́n kí wọ́n mọ̀ sí mẹ́tòrí kìí ṣe iléyà fún wọn o. Hmm, jazakumullahu khairan ọlọ́run bá a sàn yín ní ẹ̀sán olóore bó jẹ́ pé mo fẹ́ kí sheikh abdulrasaq kí wọ́n wọlé bí ẹ ṣe wọ́n wọlé fún sheikh ni ẹ wọlé láàrin ìṣẹ́jú méjì ẹ wọlé ká pé sheikh bá ń jókòó. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا من كلمة طالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ذل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا لمن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما عنكم الله abiola ọba àríkẹlá kó bá a kẹ́ àwọn sheikh wa yóò náà làmì dẹ́fùmọ̀ wípé sheikh wọ́n ti wà ní ìjókòó tẹ́ bá ti gbọ́ intro yẹn sheikh ìbéèrè yìí àwọn èèyàn gan ti béèrè gan tẹ́lẹ̀ wípé ẹ̀dúró ẹ bá wa bí sheikh à ń bí ẹ̀ ya wọ́n ní ìdí wọn six forty five ni níta sì mọ̀mọ́lẹ̀ yorùbá ìdí ìrí aago mẹ́sàn-án mẹ́wàá nkẹ̀ǹkẹ̀ wọ́n ní ká kí ìdí six forty five kílẹ̀ rí ẹ̀gán sí èsè bídíà torí wọ́n ní àmọ́mọ́lẹ̀ yorùbá tẹ́lẹ̀ sheikh afẹ́kẹ́ bá nìyẹn fi dáhùn sí. alhamdulilayi summa salatu wa salam ala rasulillah ba'ad à ń pariwo fún ayé pé khairul hadi hadi hadi nabiyillahi hadi rasulillah sallam tí wọ́n bá ní ojú ọ̀nà kan lè yàn tọ́ báyìí tọ́ wá jẹ́ pé yóò rí ọ̀nà ọlọ́run bẹ̀ ojú ọ̀nà tánà bí tọ́ ni àwọn sọ̀rọ̀bà ń fẹnu ara wọn sọ wípé ń jọ yéèdì tán bá wá sí àsùnbà àwọn èsàbà padà lé kápọ́gọ́rùn lọ wá sí àsùnbà 95 ni ọmọ gbàgbẹ̀ lọ yídì mo ti múra dání mo ti múra yídì bẹ̀rẹ̀ dání yẹn nítorí wípé tóòrùn bá ti yọ hmm. ànábí òfin ní kọ́dùrú mùsì kọ́dùrú mùsì yẹn bí minutes ó ní lẹ́yìn ìgbà tó rùn bá yọ ẹ̀yìn o yóò sì kì í dìbí ṣe máa ń kì í dì rẹ̀ nìyẹn hmm. sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ àwọn àlè hmm. nítorí pé ànábì nífẹ̀ẹ́ kó tètè máa ṣe ń tọ́lọ̀ ń bá ràn. kèéfì hmm. kèéfì dágbà kèéfì fásitì sófò lórí ẹ̀. sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ àwọn àlè kódà nígbà táwọn àfáàn fàmọ́ra wọn lọ ọ̀rọ̀ méjìlá wá nípa pé níbo èyí tọrọ sí ìrìnlẹ̀ jù lórí ẹ̀ lọ́dún kẹsàn-án nítorí pọ́lọ́hùn lè pàdé bí láṣẹ hajj ní ọdún kẹfà yẹn kágbára mọ́ká òsìsí lọ́wọ́ rẹ̀ lásìkò náà tó sì ní ìbáṣe pẹ̀lú ìtẹ́raálẹ̀ ìfọkànbalẹ̀ tí ó ṣe kánjú kánjú ilé ìyẹn sí ìyẹn sọ́hùn kèrè pẹ́lú ìṣẹ́ni ọmọ ọdún márùn-ún tọ́bọ́ wá jọ́dún kẹsàn náà tọ́dún kẹsàn ní fẹ́ẹ̀ máa tẹnubodò mm. sánà bí síbi pẹ̀lú ọ̀nkẹ́ tọ́pọ̀ tọ́lọ́wọ̀n bá ran kò tún sínú ẹni tó fasí ọlọ́run náà lẹ mm. kò sì tún tún sínú ẹni tó ìsísí àwọn ànábì ọlọ́run náà mm. ànábì Ibrahim kàmájí àkọsọ̀hìn ó ń sọ ọlọ́run ni ọlọ́run pa ànábì Ibrahim láṣẹ pé kọ́ lórí ìdábẹ́ bàdà máa àtẹ́tẹ̀lẹ́ ìsàmánú náà sánà lẹ́yìn ìgbà tó ti clock eighty years kọ̀rọ̀rùn. bẹ́ẹ̀ni. fàkọ́tàna bilkọ̀dùn akẹ́gbàá bi tàfíf dáàlì oníṣẹ́dá akẹ́gbàá bilkọ̀dùn bilkọ̀dùn ààyè kẹtí ń jẹ́ kọ̀dùn ni èló ti dábẹ́ yìí apákan náà kíní kan bẹ̀ bí ìlà òjì kọ́rọ́ wáì olú ìdára e rẹ̀ lábẹ́ èwo wá ní ọjọ́ ní méjèèjì abadé nínú mùsùlùmí fún bazar àwárí wípé fàṣàkọ̀dálíkà rẹ̀ ó fi nǹkan ìdábẹ́ tán ọdábẹ́tán pẹ̀lú kọ̀dùn ní nǹkan ìwà ọwá kan la fàwọ́ àlọ́ rẹ̀ ọlọ́run wọn sọ fún nàbí Ibrahim pé à ya Ibrahim ebi mo ní ọ̀dábẹ́ ni ó sì ṣe sùúrù kí n fi sọ ntẹ́ ìdábẹ́ fún ọ orí àrọ́bẹ̀ ọ̀pọ̀ àmì láti kí n ṣe nǹkan kan yìí wà ní mo fi sùúrù kan ètò bẹ́ẹ̀ níbi àṣẹ rẹ̀ ìṣesí àwọn ànábì ọlọ́run ọba ó nìyẹn bẹ́ẹ̀ sì ni káṣíbi mọ̀ kéèdì òun náà náà bàbá máa ṣe ń jọ mm. olùbàdàn mm. kan tí ń gbọ́dọ̀ dá kọ wọn ah, kọ́nà bá ní gbàgbọ́ olùbàdàn náà mùsùlùmí dáadáa ni wọ́n àwọn ni wọ́n pẹ́ dé yídì lọ́dún náà àwọn olùwà kí gọ̀ǹgọ̀ bọ́ọ̀lù yẹn ń pé bó o bá yídì bó o bá yídì ọba ni ó bí ah, kí ìjọba ó jọba díẹ̀ <laughs> ah. wọ́n lè kọ́rọ̀ ìjà wa láàfin nídàjí ibi tí ọba yàtọ̀ ọba náà náà ni ọba nílé ọba lóko kiri kan ní ẹwà jókòó pẹ̀lú àwọn afáǹtúbi nínú ìbíkọ́dà kò burú ẹ̀wà jẹ́ fún ọba ní ogún ìṣẹ́jú sí ni wọ́n ń sún lọ díẹ̀. Mm. ẹgbẹ́ ọ̀dà àbí yóò wà bẹ̀rẹ̀ ogún ìṣẹ́jú sí ẹ̀ náà. bàbá àdìní ti àwọn gbé kọ̀mpútì agbada wa ìyá súnmọ̀ táwọn ará wa díẹ̀ díẹ̀ ní àdúgbò kọ̀ọ̀kan síra wọn bí kẹrẹ sí ń. àwọn olóyè olóyè ẹ̀sìn kálukú náà máa bèrè dáàbò. wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ mm, mm, mm, gbogbo kọ̀ọ̀kan náà ẹ bàbá mo ní ìrìnsì ẹ̀ rí pé mo kí ní lọ́dún yìí ní haramu níbo níbi ọpọ́n bí a ti tọ̀ wá fún bàbá mo kí asiri ìndìdé mọ́tò ìṣá ìwọlé yìí dìde mò ń kírun mi wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ti sùnmọ́ júmọ́ akásùbà àti àkọ́ pẹ̀tẹ́ báyìí dédé aago mẹ́rin ẹ ń bá fẹ́ kí yí dì. ìyá bí láti mú dáadé mú ìsàmù bẹ́ẹ̀ wá nígbà tí máa yípo níbi ọkọ mi àti máa yípo. Allahu hmm. láti àásìrì kẹ́ ẹ báyìí fún àgbà àti pé èyí tó lẹ́rìí gan ni pé ká tètè kí yí gan ló lẹ́rìí látọ̀dọ̀ àná abẹ́lọ́ọ̀bà àdékí ọlákóbá àtàwọn sheikh lẹ́sìn olóore sheikh torí ìjọba àsìkò ìbéèrè sí pọ̀ bákan náà mo fẹ́ káwọn èèyàn ó pè wọlé á ti ṣí studio line yẹn sílẹ̀ seven seven zero forty seven zero mẹ́ta nine four three àbí zero nine zero pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun zero nine zero one márùn nine four three tẹ́ ẹ bá ti pè ní sìn máa gbé ṣùgbọ́n síwájú káwọn èèyàn tó mọ pè wọlé sheikh ìbéèrè kan bẹ́ẹ̀ ń bí káwọn èèyàn béèrè pé àwọn ẹran wo gan ló wọlé yá so wọ́n fẹ́ kó yọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ ṣókí torí pé béèrè sí pọ̀ ní ulẹ̀ so wọ́n láwọn ẹran wo gan ló wọlé yá tá a lè fi paléyà pé hmm, èèyàn paléyà oníléyà. jẹ̀mọ́ra ó bùkátà àlàyé kékeré mhm. bahimatu lani ami lọ wọlé yá ṣùgbọ́n bahimatu lani ami ó ní tí lábá ń pè kánà bí ò tó dé. bahimatu lani lọ́dọ̀ lárúbáwá nínú èdè wọn tí wọ́n ní à ah, bahimatu lani lọ́pàá ìǹtí agbóyè ni ẹranko tó ní ọwọ́ méjì ń wájú ọ hmm. lẹ́sẹ̀ méjì lẹ́yìn ìwà ń fi mẹ́rẹ̀ẹ̀rin ní pọ̀ lẹ́ẹ̀kan kan náà máa àdàsíbà ṣùgbọ́n kí èèfẹ́ gbé rẹ̀ ya àìsàn pé tí èèjẹ gbé rẹ̀ o hmm. ewúrẹ́ náà ń jẹran o tí èèfà ẹgbẹ́ rẹ̀ ya kìí ṣe ẹranko abìjà. kìí fà wọ́n ya. ayo tó bá ti lẹ́sẹ̀ méjì. ok níwájú méjì lẹ́yìn. ayo tí fi mẹ́rẹ̀ẹ̀rin rìn lẹ́ẹ̀kan kan náà bàyí mọ́tò àmì wọn pè tí ọba ti máa fẹ́ hmm. gbé ìgbàlá bẹnu ẹ̀. ok torí pé ìyá rẹ̀ láyé sẹ́yìn kì í fa ẹ̀rọ̀gán bẹnu ẹ̀. Mhm. ok ẹ̀tún bẹnu ẹ̀. ìbẹ̀rù bàyí mọ̀tò láàmì. gbogbo bàyí mọ̀tò láàmì náà ní lábá mọ̀ sí. ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn ìbẹ̀ẹ̀ nígbà tẹ̀sí wá dé mm. ọlọ́run wá ní ìlànà bí sọ fún àwọn ọmọ rẹ̀ pé wọ́n máa pa bàyí mọ̀tò láàmì láti máa fi sìn ní ọlọ́run mm. ah, ṣùgbọ́n báyìí mọ́tò àmì tèmi tí mo gbàlérò nínú ẹ̀sìn mẹ́ta ni o ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ apin méjì alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ràkúnmí àtún àtàbù ẹ̀ àti ràkúnmí àpò àtàbù ó wọlú léyá méjèèjì lọ́jọ́ wọlé yá mhm. ẹlẹ́ẹ̀kejì mm. mhm. màálù àtakò àtàbù ẹ̀ màálù àtakò àtàbù wọlé yá ẹlẹ́ẹ̀kẹta ni gọ́nẹ́mù tí a bá ní gọ́rọ́mù òǹpin méjì àgbò àtìyàwó ẹ̀ táyàwó àgbò àgùntàn àgùntàn wọ́n lè wọlé yára ni Hmm, àgùntàn wọlé yá tàbí ewúrẹ́ àtọkọ ẹ̀ tàbí ewúrẹ́ orúkọ ni kí ewúrẹ́ lọ máa ń ta mọ̀. lára ẹranko tó jẹ́ àlàálì fún wa hmm. tí sì ń bá wa gbé inú wọn lẹ́sìn wà ẹ̀sìn ẹ̀sìn rèé àlàálì ni jíjẹ rẹ̀ ẹ̀yọ́ ṣùgbọ́n kò sínú bàyìmọ́tò àná àlàálì lẹ́sìn ṣùgbọ́n sì wọlé yá. bẹ́ẹ̀ sì lọ́dọ̀ lọ́dọ̀ wá bàyìmọ́tò àná mi ni lọ́dọ̀ wọn. Hmm, tá a bá fi pírísìpù ẹ̀kan yẹn mú ẹ̀yìn oníṣẹ́ ó mọ̀ lẹ́yìn ọlọ́wọ́ méjì wájú ọlọ́wọ́ méjì ni kéèkì ìfẹ́gbẹ́ rẹ̀ yá. ṣùgbọ́n ṣùgbọ́n ìbáṣọ àrùn àwọn tá a wá fi máa pàlẹ́ yá wá rè hmm. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún wá lóńdè. ok òǹdè tún wà fún wọn. òǹdè ń bẹ fún wọn. síra kùnmí ọ̀bà tí ìpọ̀dún márùn-ún kọ̀ wọlé yá. Hmm. sí màlúù ọ̀bà tí ìpọ̀dún méjì kọ̀ wọlé yá. Hmm. tágbó ọ̀bà tí ìpòsù mẹ́fà kọ̀ wọlé yá. bẹ́ẹ̀ sì ni mùsọ̀nsọ̀ tàbí òǹkọ tí ọba tí ìpọ̀dọ̀ kan kọ̀ wọlé yá. Hmm, ànàkùn ẹjẹ sáré fọ fáwọn èèyàn tí ràkúnmí ò bá pọ́dún márùn kò wọlé yá ṣùgbọ́n màálù tí ò bá pọ́dún méjì kò wọlé yá ṣùgbọ́n ẹran táwọn èèyàn ò bá wọ oṣù mẹ́fà ìyẹn àgbò àti ìyàwó ẹ̀ ti ṣe tí ò bá àgùntàn tí ò bá ti wọ oṣù mẹ́fà kò wọlé yá ṣùgbọ́n àwọn mìsòrò nǹkan kà wọ́n gbọ́dọ̀ wọdún kan ṣe ṣùgbọ́n ìbéèrè kan ó sáré wáyé ń bẹ̀rẹ̀ mi gan mo ní ìbéèrè àwọn adìẹ àwọn ẹran àgíríkì ńkọ́ tẹ́ pé afọmúléètò oúnjẹ wọn ni tẹ́ ẹ bá rí màálù ọdún màálù oṣù mẹ́fà yóò bẹ̀rẹ̀ tọ́ lọ́dún méjì tó sì ti tóbi bẹ́ẹ̀ yẹn náà wọ̀. nǹkan kan bẹ tánà bí fi dé onílẹ̀yìn hmm. ọ̀gàn kò ní jẹ́ mùsùlùmí kò lè tí ì wù ní tẹ́ ẹ̀rí ẹ̀dánwò fún. kò sí hmm, kí lórúkọ yín ìbòlẹ̀ tí ń pè à ń gbọ́ yín o kí lórúkọ yín ìbòlẹ̀ tí ń pè wá o. láti bo láti mọ́kọ́lá kí ní bèrè yín kíákíá kíá torí ìjọba àsìkò. tí bá rí téèyàn ò bá rí owó rẹran kí làwọn èèyàn nǹkan téèyàn lè ṣe ẹ ṣeun sheikh wọn ní téèyàn ò bá rí owó rẹran kí làwọn nǹkan téèyàn lè ṣe yẹn kò yé mi pé ṣé téèyàn lè pa ni àbí kí ni téèyàn ò ṣe téèyàn ò bá rí owó rẹran nǹkan tó sábèrè nìyẹn. tí àwọn owó rẹran mm. kéèyàn ó ṣe ìtagbára èèyàn bá kà kó dún ìyàwó nú kó dún ọmọ nú tágbára ọ̀bà ká owó ẹran tágbára sì ká owó tọ́kí ilé yakọ́ ní Mm. ok kí wọ́n na kápẹ́ ní lágbára bá ká kápẹ́ mm. díẹ̀ ní lágbára bá ká mm. kéèyàn ò sì rí pé ìdùnnú àtayọ̀ ń bẹ̀rẹ̀ ra kọ́mọ̀dé wípé èèyàn ó kó nǹkan sẹ́mi àwọn ọmọ. yá máa ká súsú. gbogbo wa náà ń bẹ́ẹ̀ o mm. kọjọ làwọn àgbàlagbà fi máa ń sọ nílẹ̀ yorùbá wọn lọ́mọ tó béèrè owó oúnjẹ lọ́wọ́ bàbá rẹ̀ tí bàbá ń wó kèké sébẹ̀rù ọlọ́run tòótọ́ gbogbo wa mọ̀ pé òkè lọ́lọ́run bá wà. ṣùgbọ́n kí èso ọlọ́run ní wò ń bẹ́ẹ̀. ilẹ̀ lèèyàn wò fún bàbá béèrè owó oúnjẹ níbo nílẹ̀ ẹnu àpò. Allahu akbar. Ẹ ọlọ́run dákun bọ́mọ bá ti bèrè oúnjẹ ilẹ̀ ní ojú àmàwò mọ́jì àwòkè. Ah, Àgbà kò kí lọ́wọ́ tó tọ́sùgbọ́ ẹnu ọ̀lẹ̀ ní ojú àmàwò ibẹ̀ làpò wà. Ah, ah. Àmì zero zero forty seven zero mẹ́ta nine four three mo fẹ́ kẹ́yìn èèyàn náà bá wa dá sí ní kẹ́ ìjàǹfààní ẹ̀ bákan náà zero nine zero one márùn nine forty three ẹnjìníà ẹ̀ mọ́ jìnnà sí mi zero seven zero forty seven zero mẹ́ta nine four three àwọn nọ́mbà yẹn lẹ́ fi lè pè wọlé live and direct sheikh ambeya lórí almond ninety four point three pẹ̀lú mr farmer sheikh ibi tẹ́ ẹ lọ yẹn mo fẹ́ jẹ́ sáré mú béèrè kan jáde ńbẹ̀ kódà alẹ́ yìí ilẹ̀ ni ẹ bí mi pé wọ́n ní bá ń bẹ ẹ̀yà tó bá débẹ̀ mo ní sì bí wọ́n wọ́n ní ọdún kan ti ṣẹlẹ̀ sáwọn rí ṣe pé àwọn olè mẹ́pẹ̀rán lé àwọn ṣùgbọ́n wá di twenty fourteen náà pọ̀dún náà wọ́n ní kò sí kọ́bọ̀ káwọn òfin pẹ̀ràn wọ́n láwọn sì ń da sọ̀kan náà lé wọ́n ló wá dáàrin kan àwọn á ń béèrè pé sẹ́ran tí mò ń pa ìgan ṣé ọlọ́run mo fẹ́ pa fún ni àbíkójúmọ̀ bá àtìmí ládùúgbò mo fi ń pẹ̀ràn so ìyẹn wọn á fẹ́ kémi náà béèrè pé ṣé kápẹ̀rán lẹ̀ Yorùbá yìí ṣé Ọlọ́run là á mọ pẹ̀rán fún ni torí pé tá a bá pẹ̀rán náà láàbẹ̀ ibi tán ara lé wa nú wọ́n yìí lé wa pé ah, lágbájá ó sá wà tàmẹ̀dọ́ ó wà kíní kan ó wà ó wà dọdún ìkò sí kọ́bọ̀ àwa wọ́n ní ǹjẹ́ èèyàn lè lọ yáwó èlé kójúmọ́ tì í kó fi pẹ̀rán ìbéèrè ní ṣe. ẹni tí agbára rẹ̀ ò gbé pípa ẹran hmm. ó sì gbìyànjú lọ́sìn hmm. ó gbìyànjú ah, fún sùúrù Hmm. sọ́dọ̀ ọba dẹ́dà nítorí wípé wọn èyí fi ẹ̀sẹ̀ súnmọ́ lọ nínú ẹ̀sìn. Hmm. wọn èyí fẹsẹ̀ súnmọ́ lọ nínú ẹ̀sìn. nínú ìsìláàmù yìí o wọn èyí fi ẹ̀sẹ̀ súnmọ́ lọ. Hmm. wọn èyí fẹsẹ̀ súnmọ́ lọ. Ah, ó lè mọ́sọ̀gùn owó wọn ní kí ọlọ́wà fi ṣe ọlọ́mọ tuntun twenty one ni. ọlọ́njọ́ o olóde oníṣẹ́ rí pé yà ń jẹ́ àwọn èèyàn ẹwà àwọn ẹlẹ́à ìjábọ̀ ọ̀rọ̀ wọn ti gbó tán wọn ò rí chẹ́ǹjì ẹwà pọ̀pọ̀ àwọn àfáà náà wọn láti gbà tóun sì ti wá sóògùn owó yìí ohun ọ̀jẹun ẹ̀mẹ́ta sínú òun rí òun háwó fáwọn èèyàn ni lọ́tún lọ́sì wọn ọ̀ràn. wọn ọ̀ràn kéèsì ń dágbà lọ́wọ́ ẹ̀. ẹni tí pàrọ̀ ìlú wa àdéhùn pẹ̀lú nǹkan. ìwọ tó ló ṣe yahoo tó ló fi kọ́ mọ́sálásí. ẹtí bá ń sunkún wa náà àdéhùn náà náà lẹ́kùn náà. wọ́n ń wò pé ta ni ọlọ́run ni mo dákẹ́ máa sẹ̀mí mo mm. dákẹ́ tó kú torí kí ni yẹ́bílúwà kún ayyukum ahsanu amala ẹni dùnú bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ̀ ń dáwò ni ẹni màjọ́ rẹ̀ ni mo fẹ́ wo ta ni ẹni tí ó sì sí àṣeyànjú kò sọ pé tí ó sì ṣe rere rẹ̀ hmm. ta ni ó sì ṣe àṣeyọjú ìbá àjẹ tíntí báyìí sẹ́kìnyẹ̀dú ọjọ́ tẹ̀lé ìrìn àtọ́lọ́m ìbéèrè yìí ti wá gbé nǹkan méjì sínú o ẹni tí inú ẹ̀ka ń bàjẹ́ tó fi abọ́lé ti ń sunkún hmm. torí ọlọ́ni hmm. torí ọlọ́ni torí ọlọ́ni kìsì pé sójú ó tì mí ṣe eré sójú ó tì mí o ọlọ́run fi ń hẹ́ẹ̀pù ọpọlọ wa ni torí pọ́lọ́ mọ̀ ń tọ́ dámọ̀ wa la tí ọba kó àwọn nǹkan kẹ̀kẹ́ sínú ẹ̀ kílẹ̀ rí wa àwọn mímọ̀ wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé nǹkan kan ní tì lọ ṣe tọ́lọ́n ṣé yóò sì gbà ládá hmm. àbí nǹkan kan gan aláwà sọ wípé nítorí ẹ̀ sí tí èsì torí ọlọ́run ìjọba kéde hmm. wọ́n ní gbogbo ẹni tí ó bá ti máa ti ṣọ́ọ̀pù ẹ̀ àbọ̀fíìsì ẹ̀ hmm. nírun ku twenty minutes yóò máa lo ẹ̀wọ̀n oṣù mẹ́fà àwọn èèyàn ti à ti ọ́fíìsì àti ṣọ́ọ̀pù nírun ku ànáwà gbogbo mẹ́sàgì ó ti kún ẹni ń bá kí kò sẹ́jọ́ bọ̀ ládàánú wọn. ṣé nítorí ọlọ́run ní. nítorí pé nítorí ọlọ́run náà ti rí nǹkan. àwọn apá kan àfáà ni kò lè rí bẹ́ẹ̀ wọn ò ní gbalada àpá apá kejì sọ pé wọ́n gbalada àwọn mo sì ń bá a lọ tí mo fi ń ṣẹ̀ṣẹ̀ mi kílẹ̀ rí wa ọba dẹ́dà ni musa wa bá mi. Hmm. musade mo fún ọ láwọn òfin fáwọn ọmọ ìsírẹ́lì lọ ka òfin ìsìn létí nígbà tí musa dé hmm. ó ní mo dé látọ̀dọ̀ ọlọ́run àwọn òfin tó fún mi ni o wọ́n ní àwọn òfin o àwọn òfin wo máa kà fún wa àbí musa fẹ́ nìyẹn tàbí ó sì àwọn òfin lé fọ́nà àwọn àfẹ́ ni tó lọ ní kí n kàbí ọlọ́gbẹ̀rẹ̀ wọ́n ọ̀dáhùn yọ́n yarí ọ̀rẹ́ ní fìyẹ́rẹ́ gbogbo òfin ni wọ́n gbà hmm. ọlọ́ba pàṣẹ hmm. òkè tí mẹ́lù bá síbì ó síbì hmm. ní bá gbọ́ bẹ́ẹ̀ fúyọ́ bàyẹ̀ lórí lọ́wọ́ kan wọ́n wá ń fẹ́ ìgbójú kan wo òkè wọn wọ́n sì rí pé ó tún súnmọ́ rí àwọn ní wọ́n á kí ọlọ́run ọgbọ́ wù ẹ̀ láti gbà àti kéde lẹ́gbẹ̀gbẹ̀ ọlọ́run sì gba ìgbàgbọ́ lọ́wọ́ wọn. ọlọ́run gbà lọ́wọ́ wọn. ọmọ dá o ló ń dẹ́pẹ́ tí ọ̀bàbá ni sọ̀rọ̀ ọlọ́run kọjọ́ kọ́ má jẹ́ pé yọ́ fẹ́ru ẹ̀rọ lálìkíámà yá àrùn tí a gangan. Hmm. because gbogbo ẹ̀ ń bá sọ̀rọ̀ látara àwọ̀ tó ń bá sọ̀rọ̀ ọlọ́run náà hmm. àwọn náà ó pẹ̀lú ọgbẹ̀ àlìkíámà pé ọlọ́run a lè jẹ́ pé àwọn gidi báyìí ní fi ń bá wa sọ. ìkànnì náà ṣe ọba ti gbé máìkì báyìí pé ní iná ni kódà okùn ẹ̀ pé kú ládùúgbò wa àfọwọ́rẹ́ là máa pín ẹ̀. pé kì í sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo ń sọ̀rọ̀ kan lánàá lọ́sọ̀gbò mu ní à. Ah. agbóhun tá a bà kọ́ nílẹ̀ Yorùbá yìí mm. ọwọ́ farabalẹ̀ ọmọ dín ní o òkú ṣíṣe bó ṣe burúkú tó jà yìí nínú ẹ̀sìn wa yìí mm. Yorùbá rí sí ìdúpẹ́ ni o. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yorùbá. Ah, wọ́n máa bá àbíkẹ́ ìmọ̀ eh. eh. ìjà tó lé ní o àtọ̀ rẹ̀ wọ́n nù. torí dáwó òkú. àwọn gbà fi tún dúpẹ́ ni. Ah, tó ìyá yìí sí rẹ̀ fẹ́ ṣe ní bọ̀ làbà ẹgbà ní sí àbá tó ti lọ torí gbó <laughs> ó gbọ́dọ̀ ẹ̀sà nígbà máa léwó nínú nínú ìran wa nínú àgọ́ ìdẹ́wọ́ wò rí. so àfáàní ó sọ wàá farabalẹ̀ pé à ìdúpẹ́ kọ́ lélẹ́ yìí ìtọ́ lọ sọ rè bó ṣe rí nì bó ṣe rí rè bó ṣe rí rè àwọn àgbàlagbà mm. wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mm. ìlà pàmùkúrú pẹ̀lẹ́ o mm, àmùkúrú òun náà ni ti ra ń jẹni wẹ́rẹ́wẹ́rẹ́ òun tó ń tún kéré síta ni o sẹ́fàn ṣùgbẹ́nu ẹ̀ mú pẹ̀lẹ́ ó ní akòǹjò tí ń bẹ ń sàlẹ̀ nǹkan ọmọkùnrin ọkùnrin mm-hmm. àmùkúrù wa bá lè bẹ́ẹ̀ ó ti wá fẹ́ ìjẹun ìyá ọ̀gá ìwọ àmùkúrù ìwọ téńté tí wà máa torí ẹ̀ ké ah. lọ́wọ́ na ọwọ́ méje lọ́wọ́ ọwọ́ báyìí ó bá àrùn ìlókè ìjọba yìí ó dì pò yọ yóò sì dákú yóò bù ẹkún yóò bù ẹkún. abẹ́lọ́ọ̀bà àlejò ẹ̀la kó jọ ilé yá special favour. àfọwọ́kọ dání ìwọ̀kọ dání jẹ̀ náà o hmm. tọ́lọ́ ní ẹni ọ̀sọ̀ èwo tè bú èwo tè pé o hmm. èwo ní kò máa táàgì fẹ́fẹ́ gẹ̀ nìkan kó tó tó fẹ́ pẹ̀lú eléyìí hmm. ọlọ́run dákun ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o. abẹ́lọ́ọ̀bà àlejò ẹ̀la ilé special program ó lè tó yìí lórí kan ní Almond ninety four point three FM ẹ̀yin náà lọ sí Facebook ẹ bá a ṣí ẹ̀ rẹ̀ almond ninety four point three fm ẹ tẹ̀ síbẹ̀ almond almond ẹ wá kọ ninety four three ẹ kọ papọ̀ fm ẹ rí wa sùn bẹ́ẹ̀ lórí facebook ẹ join wa ń bẹ́ẹ̀ àbíkẹ́ lọ sí amúbíẹ̀yà online ẹ rí i pé wọ́n ń live ẹ̀ náà níbẹ̀ sheikh suleiman muhammad awal amúbíẹ̀yà ó ní àwà pẹ̀lú wọn tí wọ́n bá ní fi ìdáhùn sí ìbéèrè pẹ̀lú prince abdulrahman bello mr farmer ìbéèrè kan bẹ́ẹ̀ ń bí sheikh eléyìí tí mo ní kí n sáré bí ó sì pàtàkì àwọn àwọn ẹlẹ́yà gan ni wọ́n sẹ́ndì kìíní ìsinmi wọ́n ní a ti gbọ́ lẹ́yìn àìmọye ìgbà pé wọ́n ní hadisi kan bẹ tó jẹ́ pé àwọn ọmọ èkéèké wọ́n ń kọrin ìyẹn ní inú ilé anabi sàlám ìgbé bóyá abubakar ni àbí umar ó wá wọlé wá dá wọn lákẹ́ ìgbé anabi wa ni àìmọ́ dá wọn lákẹ́ ṣèbí òní lọ́jọ́ ọdún ìgbésò mọ́dàrán lákẹ́ ó ní ǹjẹ́ àdìsí yìí ń sọ fún wa pé lọ́jọ́ ọdún àwọn ọmọ wa lè lízì sí múzì kan gbórin nǹkan kan wọ́n ní sẹ́yìn tí àdìsí ń sọ fún wa nìyẹn bó ṣe ní bí inú ṣe. tòótọ́ ni wọ́n ń kọ orin hmm. inú wọn dẹ̀ ń dùn tí wọ́n jí àwọn ọmọ kéékèèké hmm. apá kan ní àwọn ẹrúbìnrin ni wọ́n hmm. níjọ́ náà lọ́hùn-ún ànábì ń gbọ́n tí wọ́n ń ìgbà tó di pé wọ́n kí nǹkan míì bọ̀ tó forí so ẹ̀sìn hmm. ànábì dá wọn lákẹ́ pé èyí tẹ́ ń wí tẹ́lẹ̀ ni ẹ máa wí ẹ máa wí eléyìí mọ́ wọn ò lulú o wọn á lulú wọn ò hmm. lulú o nílá hmm. fi máa ń pariwo fún wa nínú ìsìláàmù a lè kọrin gbogbo orin tá a bá ti ń kọ tó bá jẹ́ pàǹsí yin lọ́hùn a fi yin ànábì a fi ń gbé ẹ̀sìn ga a fi ń sọ ìtàn tó ti ṣẹlẹ̀ tó jó òtọ́tọ́ lọ tó sẹ́tẹ̀ pé gbogbo ẹni tí ń gbọ́ wọ́n ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mm. tí yóò sì lù ńbẹ̀ èyí yóò tún gba ládá lórí ẹ̀. Allah yóò tún ní ládá lórí ẹ̀ òde ni tí yóò sì lù ńbẹ̀ tí yóò sì lù ńbẹ̀. Mm. ẹlẹ́ẹ̀kejì mm. tó bá jẹ́ pé dàkejì orin náà lèèyàn ń kọ bí ṣe ń bú ọlọ́run ní ń bú ànàbì ní ń bú ẹ̀sìn ní ń bú yàrá rẹ̀ ní bọ̀bára rẹ̀ ní kọ̀ọ̀kọ̀ ní ń sọ̀rọ̀ yin ìhòòhò obìnrin kò sí lulu sí ó ń tàn yóò tó gbàtà ń rọ̀ yóò tún gbẹ́sẹ̀ lórí ẹ̀ tí ó dì sínú ẹ̀wẹ̀ nuta nù. ṣùgbọ́n ẹ̀sẹ̀ nígbà ń dá òdí méjì. Mhm. ẹlẹ́ẹ̀kẹta lèèyàn bá bẹ̀rẹ̀ orin ọlọ́níyìn mhm. ẹ̀yìn pọ̀ mm. torí ẹ̀ gan wú mm. lọ́ba kọlù mm. kó gbá kó nǹkan kan sí kò ní tí ó gbà yóò tún gbẹ ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà. èyí sọ nǹkan gidi lóòótọ́ ṣùgbọ́n yíṣà ń fìlù yín fi jó fi everything sí. ẹlẹ́ẹ̀kẹrin ìyí mm-hmm. tí ọ̀dà ní sọ ó tún kọlù ojúkójú ojú gbogbo ẹ̀ ó tún wá ti ó fi pọ̀ lùpì nínú ìsìlámù yìí ẹ̀sẹ̀ tó náà tá a bá sì wò dáadáa iná ni alátú tẹ̀ngìm ìntàǹgbẹ́ni alátú tẹ̀ngìm gbogbo máa ara ìbàjẹ́ fèrè ah. gbogbo máa jẹ́ kára mọ́ kódà àwọn ọ̀rọ̀ kan bẹ táwọn àgbàlagbà sọ́njọ́ tí fi kọrin kan bẹ̀ náà ìlú tí ń lù sí ìlú sòǹdì àrọ́mù. ìlú tá lù sí ló fà ẹ̀dà àrọ́mù. àjẹkùn ìyá ní ọjẹ ẹni tí ò lè dání mú tó ń sọnà dé ní àjẹkùn ìyá ní ọjẹ gbogbo àti ẹjọ́ àgbàlagbà fún wa tújú àlọ wọ́n mọ irú ẹni tó kọrin o. wọ́n mọ ẹni tó kọ́ kíníkan yẹpẹrẹ kéèkó asín o ìfẹ́ dákọ̀ náà ni wọ́n ti mọ̀ pé mo ọmọ tí mò ń sọ kíníkan yẹpẹrẹ kéèkó asín kíníkan tí ń wo ọmọ rẹ̀ tó tún wọ ọmọ ọlọ́mọ yẹpẹrẹ kéèkó asín ọ̀rọ̀ gidi ni a sì kẹ́kọ̀ọ́ mẹ́pẹ́ á ah, wọ́n fẹ́ ká mọ ìdí ń jẹ́kọ̀ọ́ sí wọ́n sì fẹ́ ká mọ akíkanjú wọ́n fẹ́ ká mọ̀ pé tí wọ́n bá pè lákíkanjú kò ní ìjára ẹnìkan yóò mọ̀ sàǹfààní fún mm. yóò àǹfààní rẹ̀ yóò mọ̀ tààdá mm. yóò kú olórí ònìkan mm. yóò tún lọ sí orí àmì so irú ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ni èyí tó change ẹ̀ ìnìlù tí wọ́n lù sí. ara òun gbòjè bó lówó bá tẹ́ ọ̀yà aláṣẹ sáà òótọ́ dẹ̀ ni ọlọ́run ti kó iyẹ̀ yẹ sọ́ra olówó tó ló bá tó wá dẹ táwọn èèyàn àṣejù ẹ̀ pọ̀ àti ẹyin mú sí mm. owó gan ti ó ti kó àpẹ̀lẹ́ báyìí. ẹ̀sìn ṣe wàlékún sara ẹ̀jẹ̀ ń gba ìpè yìí ó yá ìbéèrè yín kíákíá orúkọ yín ibi tẹ̀ ti ń pè àwọn ṣéèkì ń gbọ́ yín báyìí o. ẹ jọ bí bẹ́ẹ̀ ni pé. ó yá ó yá ah, ah, ah, zero seven zero four seven zero mẹ́ta nine four three sheikh mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ fulẹ̀ lórí intense ẹ̀ pé orin tó bá ti di pé wọ́n á ti lùlù sí hmm. i ló di haramu kódà kó jẹ́ pọ́rọ̀ gidi náà náà ń sọ àti pé ìyẹn náà ẹ̀yin ẹlẹ́hàá tẹ̀ béèrè béèrè yìí àti pé ìyẹn náà làá apply gbé kákọrin jọ ọdún òǹkọ́ ni hadith yẹn ń sọ o ẹ ti mọ gbọ́ yé nínú àlàyé tí àwọn sheikh bá ní sẹ́ńbí ìbéèrè kan bẹ sheikh àsìkò òsìkò sí rárá ṣùgbọ́n àwọn ìbéèrè pọ̀ lára ẹ̀ náà ni wọ́n ní èèyàn mélòó ló lè pawọ́pọ̀ tán lè para kùn nìkan èèyàn mélòó téèyàn kan lè dápa àbí dandan ni kó jẹ́ èèyàn méje àbí èèyàn mélòó gan ni abẹ́ ìbéèrè wa wà pé téèyàn mẹ́ta bá para kún mi ẹnìkan wá ń bẹ nìbàdàn ẹnìkan ń bẹ làbújá ẹnìkan ń bẹ ń jẹ̀bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìnáwó adáwó pọ̀ tán kó jọ pa ràkúnmí wọ́n ní ràkúnmí yẹn bó ìgbà wo ni wọ́n pa ràkúnmí ń bẹ lọ́dọ̀ yẹn tó wà ń bàdàn ṣé òun bá ti pè wọ́n pé àwa ti kírun làbújá o aago mẹ́fà àbọ̀ làwa kírun o ṣé wọ́n bá ti gbọ́yùn wọ́n gbọ́dọ̀ wọ́n lè pa ràkúnmí tó wà ń bàdàn àbí táìmù tá a náà lò láti fi pa ràkúnmí yẹn ìbéèrè yẹn gbọ́mọ̀ fún bẹ́ẹ̀ jama'a jaa fi sahih muslim hadith jabir bin abdullah jabir bin abdullah ní pé fún amsa sallam ilo yọ̀ǹda fún wa amal hudaybiyah káwa méje ká máa pa bádánà kan tàbáwa méje ká máa pa bákọ̀rọ̀ kan salawatu rabbi wa salamu alayhi anabi sallam yọ̀ǹda pẹ̀lú ìyọ̀ǹda ọba dé láti sánmà wípé àwọn ẹrú mi tí bá dé tẹ́ ẹ bá fẹ́ paléyà ẹnìkan làgbò kan ó lè kára lè rẹ̀ bọ́ o hmm, hmm ṣùgbọ́n tí agbára yóò bàgbàgbò kan ẹ̀yin méje mo ti kó ládàgbò méje sínú ràkúnmí kan Allahu akbar mo tún kó ládàgbò méje sínú màálù kan tí àwọn mẹ́ta bá jọ dánwó pa ràkúnmí kan ládàgbò méje nípìnlẹ̀ mẹ́mẹ́ àwọn mẹ́ta wá gbà á wọ́n ò gbọ́dọ̀ ju méje lọ ni hmm. kí wọ́n jẹ́ mẹ́jọ ẹni tó dékẹ́ ní ọ̀yọ̀kú mẹ́ tàbí wọ́n jọ fowó kó padà kí wọ́n wá tó fi pa àgbọn àwọn mímọ̀ pinlẹ̀ wọ́n ń sọ̀rọ̀ yẹn pé ewu pinlẹ̀ ló lóore jù ganu mẹ́tẹ̀ẹ̀ta yìí hmm. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ẹnu òkò lórí ẹni àwọn apá kan sọ wípé èyí tó lóore jù bí ẹ o ní àgbò hmm. torí pé wàfàdà ìnáwó bìbí ní harim níjọ́ bó jí rọ Ismail pé kọjọ́ mẹ́ta pamọ́ hmm. àgbò náà wọ́n bá mú wọ́n ní pé àgbò ní kò ní jẹ́ ẹlẹ́gbẹ́ ràkúnmí àti màálù níbi àǹpaléyà ọ̀rọ̀ kejì ni wípé no ràkúnmí ni ṣé bọ́ba adẹ́dà ní sọ fánu sọ́tù Kausar wípé iná àtọ́ iná kalẹ̀ Kausar ìrà mi àti fọ́n gbogbo rí hmm. àwọn afẹ́kọ̀ọ́ máa dúpẹ́ fasabbih fasalli li rabbika máa kírun fọ́ba adẹ́dà wọ́n ní ìrùn ọdún ìrùn yẹn hmm. wanhar máa gúnra fún kọ̀sọ̀ pé wadbah wọ́n máa dú àgbò ni wọ́n máa gúnra kùnmí ni fọ̀rọ̀ ló wá ń sọ̀rọ̀ gúngún mm-hmm. níbi ọ̀ ńbọ̀ dúdú a rò pé olú kíkì mm. ìran ọdún tán ló sọ ń àwa ara àti kó àwọn ọ̀rọ̀ yìí papọ̀ nínú àwọn o lè odidi ràkúnmí kan dúró fún èèyàn méje tí ẹ sì pàgbò kọ̀ọ̀kan mm. a jẹ́ pé ẹ ń bá lè ṣùgbọ́n tí èèyàn méje tí wọ́n bá ti ń so mọ́ràkùnmí kan mm. ẹni ó pàgbò kan kọ́dà kọjá gbò six months mm. kìí ṣẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan àwọn méjèèjì wọn nítorí pé nú ẹ̀mí kan ni ẹ ti pín fún àwọn méjèèjì mm. ẹ̀sìn ni ẹ pè ń tòótọ́ ṣùgbọ́n ń dápa ẹ̀mí kan àlè fi wẹ́ni tí wọ́n ní ẹ̀mí kan nìkan ìméjì oṣù mọ́. Allahu akbar. So ẹni tó dá pàgbò lóore ju ẹni tó àwọn tó ń sopọ̀ parakùnmí kan lọ. Ṣùgbọ́n ń dá parakùnmí kan kì í ṣẹgbẹ́ ń tọ́ pàgbò. Lówó ní títóbi ẹran. ó ti yé mi mo rò ara alẹ́ mo rò pé ó ń yé wa báwọn ẹ máa ẹ lè fi béèrè yín náà sọwọ́ ẹ jẹ́ n fi nọ́mbà dẹ̀ lè fi sọwọ́ sí zero nine zero six four two one three four four one live program là ń ṣe lọ́wọ́ yìí ní Almond ninety four point three FM pẹ̀lú Sheikh Al-Allama let me pè wọ́n <laughs> <laughs> emeritus professor when it comes to Islamic knowledge by standard bẹ́ẹ̀ni ṣe máa ń pè wọ́n nìyẹn ọlọ́run bá bẹ̀ ọ́ wọ́n láàjọ kan sòrè ọlọ́run wọ́n láti tóbi rẹ̀ bá ní fi ẹ̀mí ṣèkì lẹ̀ dákun ọlọ́run gbogbo ohun téèyàn fi sáyé táyé fi rọrùn tíṣẹ́ dáwà fi rọrùn ìwọ lọ́ba tó ní dákun ọlọ́run bàbá ní ṣe fún wọn ní àlékún àlékún ọlọ́run àdánwò tí mọ̀ ń bá àfà tá àfà fi tọrọ jẹ ọlọ́run mọ̀jọ bá salamu alaikum ah ó ti já o zero seven zero forty seven zero mẹ́ta nine four three àbí zero nine zero one márùn nine four three àwọn nọ́mbà tí ó wọ studio nìyẹn àsìkò wa sì rèé ó ń pè wá ó ń kó wa ní papámọ́ra ṣùgbọ́n ìbéèrè mo fẹ́ kí ṣe ìkan bá ní dáhùn rẹ̀ wọ́n ní àwọn àwọn ẹlẹ́yà náà ni wọ́n fi béèrè sọ́wọ́ wọ́n ní ǹjẹ́ àwọn sísítà wa tó yẹ pé wọ́n àti ìlọ́kọ ṣùgbọ́n wọ́n ti ní àfẹ́sọ́nà so unmarried sisters pé wọ́n ti láfẹ́sọ́nà wọ́n ní nínú ìṣe tí ó kọ́mọ̀ ni pé irú bílé ya ṣe ń bọ̀ yìí wọ́n lọ sílé àfẹ́sọ́nà wọn láti lọ dáná ṣe kùkù kẹ́kẹ́ nkankan wọ́n ní ìṣe báyìí àbí àṣà báyìí àbí culture yìí ǹjẹ́ ó bá Islam mu pé wọ́n fẹ́ pé ah, àfẹ́sọ́nà wa èdò àti ìmọ̀jọ́ nìka ṣùgbọ́n azáti ìgbé àfẹ́sọ́nà wa pé káwa lọ lé ká lọ bá a dáná nkankan ká lè mọ̀ pé ah, ìyàwó gidi ni brọ́dà yín mú bọ̀ nkankan wọ́n ní ṣe eléyìí bá súnà nàbìsàsà. alhamdulillah nínú Islam kò sí ti ń jẹ́ àfẹ́sọ́nà àfẹ́mọ́ tí ìmúwọlé lọ́wà. kò sí ti ń jẹ́ àfẹ́sọ́nà nínú Islam. àfẹ́ mọ́ tí ìgbéwọlé ńlọ́wà. àfẹ́mọ́ tí ìgbéwọlé ńlọ́bìnrin mm. tá a ti ṣe akídù lórí rẹ̀ mm-hmm. tá a wà tí ìjọ máa gbé papọ̀ ṣùgbọ́n pé àwọn ń fẹ́ obìnrin sọ́nà ń déètì ara wa kò sínú Islam. kò sínú Islam. Mm. ẹyọ ṣé ẹ sì mú lọ́wọ́ mm. gbogbo obìnrin tí wọ́n bá ti so yìgì orí rẹ̀ méjì ọ̀rọ̀ rẹ̀ pín sí tí wọ́n bá ti so igi, ọkọ rẹ̀ wọ́n máa mú lọ ọkọ wa ló ń fẹ́ máa mú lọ ìlàwọ̀ bí obìnrin bá sọ pé à ò létí máa mú lọ o yóò bá wà dáná ọdún tán náà o tó bá dẹ́yìn ọdún ni wọ́n máa mú lọ àjẹ́ àmọ́ obìnrin kò sí lọ́rùn ọkùnrin ó ti fìyàwó ẹ̀. lásìkò náà. lásìkò náà. Hmm. ṣùgbọ́n bí ẹ ṣe parí gbogbo yìgì jẹ́jẹ́ kan ní àwọn òbí bá ní bó wà ní báyìí ṣe bí ẹ máa mú nǹkan yín lọ ní ìṣe àbí ọ̀ọ́lá lẹ́sẹ̀ máa mú lọ ni lẹ́bàá ní à ń lẹ́jọ́ ẹ̀hún fẹ́ parí sáfìsì wọn náà o torí Kaduna ní àpò nsí. ní ọkọ. ẹ ó sì kú bí oṣù mẹ́ta. Hmm. sọ wá wò kó bẹ́ẹ̀ mọ́mú nǹkan mọ́ ọwọ́ àfihàn wọn á jẹ́ àwọn obìnrin ọrùn ẹ̀ lọ́wọ́. Hmm. tábà ti parí akídù ìǹtọ́ bá mú obìnrin kù sílé wọn tọ́ba jọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ni àwọn máa bọ̀ tọ́ba jọ́dọ̀ ọkọ ni ọkọ náà ni wọ́n máa bọ̀ ìbá àmọ́ ti máa bá wà lọ́dọ̀ rẹ̀ hmm. tọ́ba wá jẹ́rú obìnrin báwọn ìlọ́fẹ́ wá fún iléyá ìyàwó rẹ̀ pinlẹ̀ ni àfẹ́ ni mọ́tì ìmúwọlé kò dọ́dọ̀ rẹ ni. ìyálẹ̀ jí ní bẹ́yàwó ẹni mi sọ̀rọ̀ níbo níjọ́ náà mm. <laughs> ọ̀sán náà kẹ̀kẹ́ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníyọ̀ sáyé láàrin mm. jókòlẹ́gbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì. èwo ni àárín tó tó bẹ́. Mm-hmm. Mm. ẹ ṣeun ṣe ìrọlọ́ọ̀bá ní fẹ́yìn ní ẹ̀sán olóore àsìkò ti pè wá pápá mọ́ra gan o bóyá ẹ̀sìn rè àwọn ìbéèrè wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré lọ pé BAM Nigeria Limited òní ó ṣe onígbọ̀wọ́ ètò tí à ń gbọ́ yìí abẹ́lẹ́wọ̀n bá àlekẹ́ lákọ́lọ́ mọ̀ jẹ́ kí iléeṣẹ́ náà ó bàjẹ́ mm-hmm. a ní nǹkan mẹ́ta tá à ń ṣe a ní BAM travels and tours lórí pé àwa tá a bá fẹ́ ṣe físà lọ sí Canada pàápàá jùlọ study visa Canada UK Singapore Germany àtàwọn Asian countries bẹ́ẹ̀ làwọn Europe àwọn tá a bá fẹ́ ṣe study visa ẹ jẹ́ ká reach out sí BAM Travels bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ umra àti hajj walhamdulilayi rabbil alamin july pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run mr farmer àti àwọn èèyàn wa lágbára ọlọ́run àjọ wà ní umra july ni ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ̀lé wa lọ ẹ̀yin náà ẹ lè máa kà sí wa má fi nọ́mbà yẹn síta ilé tí ẹ lè máa reach sí. bákan náà ní bam nigeria limited a ní bam farm frozen foods kí là ń ṣe ń bí báyìí à ń supply frozen chicken ni o sí restaurant eatery àti àwọn ìyá tó ń tún ta lọ́jà gbogbo pé mo ní kòrúùmù èmi náà fẹ́ bẹ̀rẹ̀ chicken business ẹ lè kàn sí wa ìtì táwọn ń ṣe nìyẹn àwọn chicken wa ṣe àwọn chicken tó jẹ́ halali ni tó yẹ pé à ń mójútó production lórí báwo la ṣe é pa tó fi ń bá tọ́lọ́ọ̀bà àlékè ọlá mu London chicken wa ibẹ̀ láti ní investment pé èmi ni pé ẹ mo ní change díẹ̀ lákàǹtì èyí tá a fi fi sákàǹtì tó yẹ pé kò ní ní kókó tí ń ṣe ń bẹ̀ a lè fi bá wa dòwò pọ̀ ìyẹn investment platform wa ẹ kàn sí iléeṣẹ́ wa ká ṣàlàyé ẹ̀ fún yín o tẹ bá máa wá minimum tẹ lè fi dòwò pọ̀ pẹ̀lú wa two million naira ni o so profit yìí tẹ́ mọ̀ gbà lórí ẹ̀ ìjọ àbá jèrè àjọpin ìjọ àbá tún lulẹ̀ náà àjọpin abẹ́lẹ́wọ̀n balẹ̀kẹ́lá kọ́mọ́jà lulẹ̀ níbi òkòwò wa lastly òun á ní ọ̀rọ̀ media bam media gbogbo òpolówó afẹ́sèpolówó iléèwé afẹ́sèpolówó iléeṣẹ́ wa ẹ kàn sí bam media ìyẹn lórí ìyẹn zero nine zero six four two one three four four one lẹ́ẹ̀kan sí ẹ lè fi bá a sọ̀rọ̀ lórí whatsapp zero nine zero six four two one three four four one a ní ìṣẹ́jú mẹ́wàá sí màá sì gba ìpè tó bá wọlé zero seven zero forty seven zero mẹ́ta nine four three nọ́mbà tí ó wọnú studio yẹn ṣùgbọ́n ẹ̀ ẹ̀ ṣe síwájú yẹn àwọn ẹlẹ́yà náà ni wọ́n béèrè ìbéèrè yìí mo sì dìdí ìfẹ́ fún one time <laughs> nítorí mr baba náà ti di àbú aisha right mo ti rí pé dandan ni ká mọ ká mọ tẹ́tí gbọ́ àwọn àwọn ẹ̀yà wa dáadáa ṣé ìbéèrè tó béèrè ni pé wọ́n ní ẹ bá wa bí ṣe lọ́jọ́ ọdún ìjà àwọn ẹlẹ́yà náà lè lo pef kódà wọ́n wà specific wọ́n ní àwọn bíi roll-on kankan ìgbésí àwọn ẹlẹ́yà náà lè lò ó wọ́n ní bí ní ṣe ìjà àwọn ẹlẹ́yà pef lọ́jọ́ ọdún wọn ò lè lò wá sí eid hmm. wọn lè lò wá àti wọn fẹ́ jáde hmm. wá síta anasa sáà ti bá ní sọ bẹ́ẹ̀ ó ní èyíkéyìí obìnrin tọba lọ́fíńdà sára tó wá kọjá níbi àwọn ọkùnrin wà hmm. fàyíyà zaniya irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ń pè ní lọ síbi panṣágà ni. tí ń pè ní lọ bí zina. ayo irú ẹni bẹ́ẹ̀ bákan náà ìsì máa ń wà nù tí èèyàn fi máa ń jìnnà sí kẹ́ ànábì ti sọ ogun ọgbọdọ tó bẹ kọlà wàhídà. ẹni tí àwọn ìpè yẹn ẹ sì lè mọ ẹ mọ ẹ mọ pé wọlé ẹ mọ bínú torí Ọlọ́run eh, ṣùgbọ́n àsìkò ti pè wá ń papá mọ́ra náà ni ìbéèrè sì tún pọ̀ lára àbéèrè tó wà ní sheikh wọ́n ní eh, ká fi irun kúnrun ẹ bá ní sọ̀rọ̀ lórí ẹ̀ pé ká fi irun kúnrun ọ̀ẹ́ ìwé fọ́n nkẹ́nkẹ́ oríṣiríṣi wọ́n ní eh, ẹ mọ̀ gbọ́ zina Aisha kìnnìkan gangan oríṣiríṣi orúkọ yẹn pọ̀ so lọ́jọ́ ọdún báyìí so wọ́n fi irun kún o wọ́n ní kí lè fẹ́ bá ní sọ lórí ẹ̀. àná sọ fúnra mi ti bá ní sọ̀rọ̀ mẹ́sì lórí àdìsá bábí Mas'ud radiyallahu ta'ala anu àrùbọ̀ ó ń ṣe ọlọ́run ó sọ pé ọba àdẹ́dà gbá wọn kan jìnnà sí kẹrẹ mm. nínú wọn ní gbogbo obìnrin tí bá ń fi irun kún kìí ṣe ìfirunkúrun nìkan ìlànà bí ìdákọ nínú hadithi kódà obìnrin tí ń bá lọ rè wá èjì fúnra rẹ̀ bákan náà obìnrin tí ń fa irun òkè ojú mm so àwọn ọ̀rọ̀ ìpọ̀ bó ti ń ta afẹ́fà yọnu wípé kóbìnrin ọmọ fi irun kún irun mm. èèwọ̀ ni mm, mm. nínú ìsìlámù ṣùgbọ́n kan bẹ̀ tá à ń ṣàlàyé tó jẹ́ pé àwọn mẹ́rin ṣàlàyé rẹ̀ rọ́bùtù ó yàtọ̀ sí wásílù o kéèyàn ò fi nǹkan kó nǹkan ó yàtọ̀ sí kéèyàn ò fi nǹkan kó nǹkan o àyínú àwọn mímà tí wọ́n sọ wípé ní táwọn àgbóyè ń bi ọ̀rọ̀ ni wípé kọ́dà tó èèmá e rọ́bà tó èèmá e òwú obìnrin ọ̀gbọ́n fi kó irun rẹ̀ tó pé kèé sara arun rẹ̀ ṣùgbọ́n mi ò fi yẹn sin ọba àdẹ́dà ní mo fi sọ ọba àdẹ́dà ni wípé kóbìnrin kọ́ padà lọ rẹ̀ lu àtàsímẹ́ǹtì one kò lọ àtàsímẹ́ǹtì kọ́ jẹ́ pé ńgbà tí ń ṣe irun rẹ̀ òwú kù rọ́bà kù lẹ́yìn ìgbà tí irun ẹ̀ ti tán wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wọ́n bá fi hàn sí ìlú sáyìn mm. ìyún náà ti kónú tàbí Hello, assalamu alaikum. Orúkọ yìí ti tẹ́ sí pé ìbéèrè yìí ní ṣókí. Ìmọ̀ Imran lórúkọ mi láti Bódìjà ń bí. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé Allahu Akbar Allahu Akbar ah, Allahu Akbar kan ní ká máa sọ. Mm-hmm. Ẹ question yẹn àwọn yẹn ni pé ká máa bẹ̀rẹ̀. Ah, ah, Allahu Akbar Allahu Akbar yẹn mm. eh, ìbéèrè nǹkan bẹ́ẹ̀ bí pé ìgbà wo là bẹ̀rẹ̀ ìgbà wo là parí Sheikh ní ṣókí ìgbà wo là bẹ̀rẹ̀ ìgbà wo là parí. Méjìlá ni a ní àtẹ̀kbírù mutlak. Mm alákọ̀ọ́rápá ò ti èyí tí wọ́n tú wàálẹ̀ ìtúwálẹ̀ ni wípé àwànú lé ní o àwọn ṣọ́ọ̀pù wa ni o mm. àwọn ọ̀fíìsì ni o àwọn mm. akọ̀ lọ ni o mm. àwọn orílẹ̀ ni o àwọn lọ sọ́jà ni o gbogbo tẹ́lẹ̀ a máa ṣe lọ. tó àti yàtọ̀ sípà wà láàyè tá àti lè máa ṣèrántí ọba àdẹ́dà bíi tọ́ílẹ̀tì bíi nǹkan kan wọ́n tu alẹ́ pé ẹni wíà ní ká ti máa ṣe òun bẹ̀rẹ̀ láti ìgbà tá a ti wọnú oṣù kejì láì mm-hmm. tóòrùn ti wọ̀ tá a ti wọnú oṣù kejì láì òun ọmọ wa lọ báwọn yóò lọ kẹnubodò tó bá di ọjọ́ kẹrin ọdún nígbà tó rùn bá wọ̀. Hmm. kẹrin ọdún kò ṣe kẹta ọdún. ọjọ́ kẹrin ni ọ báwọn. wíṣí tá a bá ti ka ọjọ́ ọdún mọ́ àjọjọ́ mẹ́ta tó tẹ̀lé ayò. àwa lè ń tọ́jọ́ pé wọ́n di ohun mẹ́yìn ìrún ni tá a bá ti ń kí yàn tán. òun hmm. wọ́n bẹ̀rẹ̀ tá a bá ti sálámà ìjọ òun ọjọ́ kẹrin ọdún. ni wọ́n bẹ̀rẹ̀ lọ́la báwọn. o ti sẹ́yà bẹ̀rẹ̀ lọ́la ọdún kọ̀la. yóò yóò bẹ̀rẹ̀ ní àsùbá ọ̀la báyìí. ok ok. yóò lọ lẹ́yìn àlàásárì ìjọ kẹrin ọdún. fún àwa tá a yèsì alálàájì. táwa ní. ẹnbẹ́rẹ́ làájì kí ọ bẹ̀rẹ̀ lọ́sàn ọ̀tọ́la. naam jazakumullahu khairan ní sẹ́yìn lẹ́sàn-án six forty five ni o six forty five ni o tẹ̀ pé àwa nísìnyí àti Akala Express àwa ti ń bọ̀ so ẹ́ẹ̀dì mo bẹ́ẹ̀ di tètè kò ń lé six forty five kò ní lé kò ní dín six forty five wọ́n gbẹ̀rùn dúró aago méje kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà gbẹ̀rùn dúró so tẹ́ ẹ̀ bá ti bá tọ́ ẹ̀yin ni ẹ̀ tètè jára mọ́ nìyẹn o obìnrin gbé ẹ̀ tí mo bẹ́ẹ̀ ṣe wá kí àsùnbà nígboro fẹ́yìntì lẹ́yìn bá wà ní jìnnàjìnnà ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ìdí ìyànà bódìjà six forty five òní áàkì ah, àsìkò ti pè wá ní papámọ́ra eh, ilé náà nígbà ń jẹ́ ká mọ̀ wípé kìí ṣe yídì aláago méje o <laughs> ní alágójà iná ń kí tá a bọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn ó ti ń wọlé ní five oh eight eh, eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni ìṣirọ́kù ti ṣẹlẹ̀ ní ìsìn ní six twenty eight. kódà mi rí kí lorúkọ ẹ jẹ. seventeen minutes lásán fún. tọ́dọ̀ tèmi mo rí six twenty seven àtàtàrọ̀ àdájọ́. so ẹ̀yìn gbé six forty five yẹn ẹ̀yìn bá tà if bá ti bá tàbá fẹ́ knowledge based sẹ́gbẹ́ àfẹ́mọ̀ ṣe Islam based on rumour àbí Islam gbé bá a ṣe bá culture yẹn náà this is an intellectual world ṣé n tó ṣe jẹ́ kó wà ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ knowledge not àròsọ kan tẹ́nìkan mọ̀ sọ́nbì kan please that's how Islam should be at this era so tẹ bá fẹ́ tẹ̀lé Islam bó ṣe wà based on knowledge ẹ mọ̀ yìí pé six forty five yẹn gan mo rò pé wọ́n tún fi àsìkò kan ni abẹ́lẹ́ ọba àlekè ọlá kó jọ kó jẹ́ kí ẹ̀mí wa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ṣùgbọ́n tó ti bó ṣe jẹ́ pásìkò ti pè àmúra náà the last question iná ni last question mo fẹ́ kí ṣèkẹ́ ẹ bá wa dáhùn rẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n ṣẹ̀ ń jọ ọmọ ogún ọdún kẹ̀ǹkẹ̀ tí wọ́n ì márì sàn náà lè pa tí ò tí ì ṣòwò fẹ́ pé oslas ni sàn lè parapọ̀ bíi méjì mẹ́ta kan dáwó pẹran kan àgbò kan ǹjẹ́ ó tọ́ bẹ́ẹ̀. àwọn tí wọ́n bá dáwọ́ pa ọ̀gbò kan hmm. wọ́n kàn ń pé wọ́n sí kí wọ́n wá bẹ̀rẹ̀ ẹ̀sìn ni hmm. ilé akọni apá ilé akọni apá eh, wọ́n jẹ́ wọ́n pè wọ́n paríyàwó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dá wàhálà sọ́pọ̀lọpọ̀ <laughs> ọmọ wà máa gbàwẹ̀ méjì báwọn yóò máa sí njọ́ kan yóò ní èmi náà gbà fifteen. ó gbàdàgbọ́ méjì àwọn ọmọ àbí ń ṣe wọ́n lójú ọ̀yìn ní yẹ̀gàn kan ní Islam ah, iléyà special program tọdún yìí ó tún ti ìtẹ́ ẹnu ó ti mẹ́nu wá sódò àbí ọlọ́run bá àlékè ọlá kọ́lọ́run kó jọ ọdún tí ń bọ̀ ọlọ́run bá sọ wá jù bẹ́ẹ̀ lọ jẹ́ ká ti lékún ní dáadáa ọlá àjọ kan sórí ọlọ́run bam farm frozen fruits abibam nigeria limited nọ́mbà tẹlẹ fi reach wa lórí whatsapp àbí ní call zero nine zero six four two one